نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إنني أشهر رمضان إنه ogun yomi bi ibodo 1438 oṣù ẹni ogun june oṣù kẹfà lọ́lọ́gún yọ méjì ìbọ̀dọ̀ 2017 karatuwa ìní aya dúkẹ́ fi suratu ali imran aya 98 98 suratu ali imran bukallahu ta'ala ka kini kulliya ahlul أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تفعلون نعم قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون قل يا أهل الكتاب أكنه أمي يقوم ماذا تكدامما lima takfuruna bi ayatillah ẹ̀hùn sí tákù mẹ́kọ̀ pàáyà ọjọ́ ìta wallahu shahidun allahu tí ó ń dúkì agbèjá ní adama ta'amalu ojú kọlọmẹ̀ dúkù mẹ́ṣí ẹ̀hùn sí tákù mẹ́kọ̀ mẹ́ṣí káàkiri mẹ́kọ̀ pàáyà ọjọ́ ìhùnṣáyà yà alkùnrin alhali allahu tabaraka wata ala ya gbèjá ní nyume ojú kọlọ́dún kùmẹ̀ ṣe pàkó ṣaka òbílẹ́gẹ̀ ní kúlíyà ahàlẹ̀ kìtà ẹ̀rà bìdúnmù mùkàkí ní àmì àbọ̀ takàdá kò takàdá wa wangme lima tasuduna àǹsàbí lèlá ẹ̀hùn títàkùnmẹ̀ pọ̀nà nyọ́nà dí ní ọjọ́ za men amana okuma di imani me kpona yona di nojo okuma di imani men numada tabaguna ha iwaja takuma etini olo bae gomol adini ojo wama allahu wa antum shuhada amegide amene ijali me atikumegbe ijali

إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم يردوكم بعد إيمانكم كافرين يا أيها الذين آمنوا كو أمك أمك مد إيمان قولوا إن تطيعوا فريقا كم مكاكي من يالي بوكا min alladhina utul kitaba ko ha boka da takada huma mera kin men yalle boka huma ba yarudukum ba'da imanikum kafirin shine kuma mamme ko da bi kuma di imani ba mamme ko da bi aje kafiri to da alai anaki ayolawa awaka ba kuma chuku ala mone tabali e uchiengu busheko e ma no e hun ya mudi we pio otila e ti amona anya bena ma ya ka kini enwa te erabote ma cheni ye erabote ma chenwo iwa te erabote enwa ne ma chi te enya bu ko loju yu ya ne leku ma na kata to allah tabaaraka wa ta'ala mu daga kini ma chi tudu ne kuma ta rojo enhi meka kuma elle bu bu ma chi kafiri ba ma kin dire wa ma kini hi me ti tabale ya yi me gbe ime tolu egbanwewe adini gị enwenwu mimụ ya akpa kịta gị maji eji enwe na-eminike ọkata enwenwu kichi takuma yi de ma aka takuma ma ji akenyo edo edo anu kubo na bere ju pe yi rute le ka ina anya be ma do ma ku adole ka wàdọ́lẹ̀ ẹkú ẹ mọ́ tàbálẹ̀ tàmọ́ ọlọ́gẹ́nẹ́ lẹ́dú martini kẹ́nà gbọ́ kẹ́nà kó jù gẹ̀ẹ́jì tòdọ́kà kẹ́ lè fún máa yẹrù dúkùn bá dẹ̀ ìmáni kùn káfìrí òbíkẹ̀ dí ìmáni pọ̀ ọjọ́ ẹbà ṣe dé kúmà nálù máa nẹ́mú ẹ̀rù dàbí tí òṣè káfìrí ṣe wọn láwàá káwà tọ́báyé nìyí wọ kéfà tẹ fúrúnà وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسول ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم وكيف تكفرون أو جداكم يتجي كافر قول وجوه وأنتم تتلى عليكم آيات الله amegide ma na-agba ya ọjọọ ịgba ume ọjọọ ma agba ume nchọkọ ka ya agbanwụla jide wọfikum rasul onu tó ọjọ́ wọn dé hume òbí kuma na àyà kura á ní n'agba wọn mẹ́yìn onu tó ọjọ́ dé hume ohun mẹ́wọ́n ti káàkiri ومن يعتصم بالله انا كي مو انا كي مو لونوجو كي وونوجو باكابا فقد هدي ما من لا تونا ما ان لا هتم الى صراط مستقيم او باي يوكوبا كي ما غون بكن لا كوتون لم abuko ju akola gede mo mai cha mi saga ni sallallahu alaihi wasallam yeni onu to ojo dibu mi anibi gbe ni me jale abane taka mele an kokko ojo tuba kuma ko ne lea nibi ne lɔŋɔ di kafiri ne kɛdi yuda nibi obìnrin dake ti kafiri kɔ bɛkɛ kpabi yɛ ba ido yiwu yi kɛ yi taba le to dɛn aya ojo na wa nibi gbɛwo mɛ ina gba kpaala Allah. tubara kawo ta ala kawo bi suratul hadidi aya kɛjɔ nga mi sahabi anibi sallallahu alaihi wa sallama kagini amani nɛn duki ma jɛn amadi imani nini. معنى رزن دو ممالك وجنين ين وما لكم لا تؤمنون بالله والرسول وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم نعم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين وما لكم أوعى لا تؤمنون بالله كما ما ذكرنكم وجنون ya da warasul yad'ukum anibi guru me wadumu mude litu'minu bi kum kuma yaduka da no koju hundume wa qad akhadha mithaqakum anibi jigonya Allah jigonya alkol pa me fa in kuntum mu'minin jan kuma di imani kuma wolo osu ci ba to beki itu ba kan ruka ne bi kama kuma chale bon to ubilege hadithi jiwa hadithi lele annabi sallallahu alaihi wasallama dabar kuma di hadisi lalawa ma da sinadi wa fi sharhi bukhari ma ainihi inna joka annabi sallallahu alaihi wasallama aka na mi sahabin ya kan ami sahabin yani ayyul mu'minina a'jabu ilaykum imana e ama bakwa enen yang imani wa tutotu lungumeda abẹ́kẹ́ ni yá ní ìmáni ti máa ní ayé kútù ẹni yá ń kẹ́dọ̀ lọ́jọ́ kòun nẹ ṣe ayé kútù lè pàpútà kọlu sáfàmáyé ni alìmẹ̀láìkà amẹ́láìkú wọn níbi sálàlá àlùsálàmà ẹni wọ kéfà láyé òmìnú na òhun mẹ́rin dẹ̀rọ bì í ẹ òṣì dága mẹ́láìkú máa di ìmáni àmà àjúgbọ́ ọjọ́ yàtẹ̀ ọ̀hún àmà kùmà àjúgbọ́ ọjọ́ àtẹ̀ màmẹ́rọ́jọ́ anáà nẹ́yìn ẹ̀wọ̀n ma nẹ́kù ó mú ọmọ nẹ́kù ma ní kíkà wọ́n yóò mọ̀má ìmáni takùnmà wọ́n ẹni tó al'ambiya a máa níbi ọjọ́ kí alẹ́bí sallallahu alaihi wasallam ẹni kéfàlá yu'minuna wal wahyu yanzilu alaihim tó dẹ́wọ̀n a mọ̀má di ìmáni wáyé ọjọ́ yà dárọ̀ wá ngama wẹ́kẹ̀kẹ́ níbi kọ yáwọ́ di wáyé mú ẹ̀kẹ́ yíṣẹ́ra mọ̀nẹ̀ wẹ́wọ̀n ya mere anyị kwụchina egwu ndụlu amajugbo ọjọọ nọ ma eh, eh, ya ma anibike anibi ee ya ma anibichina ya akwụkwọ ọjọọ akarịba ama ma anyị n'ikọ na ha nọ ma ama ama ka ma chamita abịa ihe kecha anibi ime a ma ịma ya n'ihi na wa ana umigwe megwoga na gade mai imani wa rasulu wa fikum rasuluhu ni wa alamu anna fikum rasulullah anna fikum rasulullah onu to ojo de hume ame ko to ojo gwe hume ame ma di imani ni e o me ndak me kan ojo kuma ma di imani uwe ume gwoga me aka o imani me acha iku ola imani me acha iku ani bi kola yen ni qawmun yaji'una min ba'dikum abuka kuma an yawa obi me yajiduna suhufan yu'minuna bima fiha olita bi qur'ani nga ma agbe ja kerebo ma agbe ja kerebo ma gbanga ma gbo ma ko se unsi nga ma di imani abule ni imani ma si imani ayi kutu ba kushaka allahu akbar unsha abu zamani ya ba jini ama nabi ali malaikun am sayyidina bakarun am umarun am uthmanun am aliyun wáyé dú wáyé yú akọmọ akọ́ màmúkàdó amẹ́wòwò malógún ma yá ní tírú ìnàlọ́gẹ́ni lẹ́dún ọ̀làdúkù máa kàpàkúṣáká olùkàwọn àgbọ̀ òwò ìnà imani jù ọ̀nà alẹ́bọ̀yọ̀ alẹ́bùsọ́lá àṣẹ́làmà imani wáyé òun àṣà ayékú òun àṣùtọ́ tù lè pàkúṣáká tí a imani imani wa àṣùtọ́ tí a mẹ́la ẹkúlẹ̀ imani wa àṣùtọ́ tí a máa níbìlẹ̀ imani wa àṣùtọ́ tí a mi sàábìlẹ̀ àṣùtọ́ todu biane ngawa ubilege Allah tbaraka wa taala ni wa fiikum rasul law tutaku meko polo yo bi koncho yo de hume wa man yatasim billah ene duki muloyi iku yojo gaga gaga gaga wonu faqad hudiya ma ma hitadu menele ila sirati mustaqim tona ko fa'i يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا هو أما ما بقاك ما بقاكم بإيمانكم دكاد نقوجوا الله اتقوا الله ما تقوجوا حق تقاته رو ما تقوجوا ما تقوجوا mẹ́tsókò ọjọ́ dábàlù tó túgbà kò mẹ́tsókò mu wọlé àtẹmùtúnà mẹ́la yẹ kó mẹ́kúnú ama tsókò ọjọ́ nyánà mẹ́tò túgbà má tsókò ọjọ́ dá abdullahi bin masoud yẹn nìyí ayọ̀fọ́ àfàlẹ́ ayọ̀sọ̀ ẹ lè bọ́jọ́ kẹwé tàdúrọ̀ ọjọ́ abdullahi adizi ominaki ŋa waa gẹ̀mà yẹn nìyí ayọ̀tọ́ àfàlẹ́ ayọ̀sọ̀ wà yóò sikara àfàlẹ́ ayọ̀kọ̀fara wà yóò dùkara ẹ̀tàlẹ̀bọ́ ọjọ́ kẹrẹ́ tàdúréhùn ẹgbẹ́dọ̀ ọjọ́ kẹrẹ́ ti káàkiri ẹ̀tàrẹ́ ọjọ́ kẹrẹ́ gbìyàn ọjọ́ àríṣìgídáyé rọ̀wáhùn hakimu fi mustadriki hí hakimu báyìí fi mustadriki hakimu ìgbè àríṣìgídáyé wá èfi mustadriki ẹnkùnmọ́dọ́ àti ní mẹ́lẹ̀bọ́jọ́ tánẹ̀wọ̀mẹ́ يعني حديث كده صحيح على شرط الشيخين ولم يخرجاه حديث حديث مملنجي يعني حديث مملنجي على شرط الشيخين لقى بخاري في مسلم ولم يخرجاه امام ده دعاء حديث امام وبلغه آية كده

nẹ́mọ́dà ń gbò palu me fásitàkù lọ́ha mẹ́sàfáàtù ìní mẹ́tsùkọ̀ ọjọ́ dábàlùkù mẹ́nukọ́yún ọ̀yẹ́ tí a kà dọ́ mẹ́kù mẹ́nukọ́yún yìí kì bọ̀bọ̀tọ́ bá jàmá nukọ́yún ní kẹ́nyàgó dábọ̀dọ̀ ọjọ́ ọjọ́ alẹ́ yìí mú mi alẹ́ lẹ́bàá نعم ولا تموتن إلا وأنتم مسلمون ما كي يكون يكون تاني shede kuma dai adina ba fata kuma ku ahmad ahmad an bin amri قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يزحزح عن النار ويدخل, و و ويدخل الجنة وكتنكم أمد جيجرونكم أمد دبع الجنة faltadrikuhu maniyatuhu egba kukwanya korebeba wa huwa yu'minu billahi wal yawmil akhir ekije kedi hene kedi imani kojo baye ojo kitala aw huwa mu'minun billahi wal yawmil ẹnkọ àti nìkan mọ̀ nìkí ṣe mú ẹlẹ́ ọlẹ́mẹ̀tì máa mọ̀ ẹ̀. ojí wà láti mútún na ilá wa ń tu mùsùlùmí na gidẹ́ yìí ma ọ́ di hadithu múnẹ̀ wá gẹ̀ kanibi sallallahu alaihi wa sallama ìjábẹ̀ bin abdullahi yẹn ni ìkọjọ́ mẹ́ta kanibi akú wọn kanibi ẹ kọlà gidẹ́ yìí ìní láyé mu tẹ́nà àhádùkùm ilà wà wà yóò sinú zọ́nà bìláyé azza wa jalla ẹnẹ́dẹ́ hùmẹ́kí yẹ kí kúta nípa sede gba ka enya kwu enu n'iju omemele kpa ọjọọ wu n'iju emanu n'iju omemele kpa nke nkenu na omemele kpa ọjọọ na kwugi wani ba ehoho si nana todale akije ka de ha di na ba pataka gba awa enike de ole bi ka du. ẹkọ kwukwa adi nilu kẹtita se يا أيها الذين آمنوا اتقوا الله واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فعلق بين قلوبكم فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون واعتصموا بحبل الله ọgbọ́dún mẹ́pa kújáká mẹ́kí gbòló ní ikùyọ̀ ọjọ́ mẹ́lọ ní ikùyọ̀ ọjọ́ mẹ́wọ́ ní ikùyọ̀ ọjọ́ ká ẹwọ́n máa dọ́ ikùyọ̀ ọjọ́ ìta hadithi hadith al'awa kí wá fúgbà aliyu marufu alfi sifat al-qur'an kí a kọ̀lá lọ́gbọ́ ojú ya al yẹn ni huwa habalullahi al-matinu wa siratuhu al-mustaqim al-qur'an shi ikùyọ̀ ọjọ́ kìkẹ̀jú pa nwole nwa chọkpa ọjọọ eki nwa dago kwụkwara obìnrin anibi sallallahu alaihi wasallam ife hadithi abu sa'id ne lakudari radiyallahu ta'ala anhu hadithi lele isnadi e mu shi igbo shedomo asiyatul aufi o david isnadi wa huwa da'ifun dabar كتاب الله هو حبل الله الممدود من السماء إلى الأرض أتاكا داوجو أنشيكو وجو إيكو جو نادا أكو يالي أولو وجانهين أنو بلغي حديث مني حديث للي آه حاكم باي في مستدرك ابن أبي شيبة باي في مصنف ابن حبان إقبائي في المجروحين ابن جوزي إقبائي في الإلل المتناهية ينهي هذا حديث لا يصح عن رسول الله صلى الله عليه وسلم ويشبه أن يكون من كلام ابن مسعود بحديث لا لا حديث لا لا ونشوف معك كنه آه ما جوي القرآن كن إن هذا القرآن هو حبل الله المتين وهو النور المبين وهو الشفاء النافع عصمة لمن تمسك به ونجاة لمن اتبعه حديثكم مع كنه وقال ابن مسعود مشيكي حديث الفن شنيد يوم أكا وملدا النبي صلى الله عليه وسلم يا كيف حديث لله ينهي القرآن كما لي يقول kìtẹ̀jú pàǹtí òfánà ìdúgidé nìṣe òwò gági àṣekù nìṣe ikú ẹjú pàǹtí ńẹ́nẹ̀kẹ́ lọ́yún òyàdùnìyàṣe ńẹ́nẹ̀kẹ́ àlẹ́bọ̀ ẹnkà máa déjìká kí ni ikú ọjọ́ òǹṣàkùrà wẹ̀lẹ́ àtẹfọ́rọ̀fù mẹ́kí parukánú mẹ́parukánú hadith muslim hadith ẹ̀fẹ́ yóò lómi ṣe fi sẹ́yìn muslim number 1715 ifi hadithi muslim abu hurairah bi hadith lalawa annabi sallallahu alaihi wasallama ya kawa kudu aya gide cha ya gya ya fuwaiti ka kojide aya gide ya nukaru akawe paruka ihola dini akojide ihola alukifi wa aliki anyogba akojide ihọla alụkụ kọlọ alị gị anyọba akụjide amaoji kụde akịkị ka chamụ na alatin ama tenwu ama nyaja mamoji kụde tamachini chamụ na alati mama jẹun dukuna wẹdukẹdẹ ala abokuma ti sọọlẹ abakakini abokuma alọfi golokọ amuna mamoji kụde maini amakẹ kanga amuna kakini ayẹ lẹ anẹmẹ tura alẹ arẹ lẹ ti tiri tiri thousand nga mẹ ala abayọ yìí àmọ́ nẹ̀mú kó ta àmà àlàgbòòlò àti kàkà yàwó ní fàyà fúdá tákà màkúmà ká ti gé ṣe ìṣàjá tó ẹni dúkìdá bẹ́dà kó jí kódé kó máa ṣàmúnà láti ọjọ́ tí ní òye kódé lẹ́nu àmá ó jí kódé alkẹwà àkúnyọ́gbà lẹ́kẹ́ adójá ní ọjọ́ aláwọ̀ aníjé lẹ ọgẹ́lẹ̀ ìfà dí ní ọjọ́ aláwọ̀ aníjú mẹ́ kó jí dégẹ̀ àdísí àbúrò ìrànlẹ́lẹ́yẹ ni inna láhẹ̀ ẹrùbà ẹ̀wọ̀n mẹ́ta wọjọ́ aláwọ̀ aníjúmẹ́ ẹ̀wọ̀n mẹ́ta yà sí ni húnmẹ́ ní yà aníjúmẹ́ kúmẹ́ rà rẹ̀ kúmẹ́ wọ́n ti jẹ́bọ̀ kó mu wà ń ta tó fún mu bí abdullahi jami alwala ti farraku wà ń tuna síhu man wàláhu lọ́hu amraku ẹni mẹ́wọ́nyí pọ̀jọ́ gágágágá mẹ́kí paruka bí pọ̀jọ́ tẹ́ mẹ́rà rọ̀jọ́ táàbùdù wọ̀lá ti ṣe mẹ́rà rọ̀jọ́ mẹ́dẹ̀wọ́n máyọ́jọ́ la ní ene do ko yo mu chi kim da go ji me me ana le ko ma le ji bebe me ku ja bo ni me adu ko rin wa yasqatu lakum thalatha aw ma ta ngojo ma tinini kila wa qala wala gboro maka maka e le ti mu e gbo wo ti ni kai ojo tini mu men wa kathratu wa kathratu su'al inni tatabali ojo wo mi ju men ge inni tatabali olólùwò ṣe ní ìgbì máa ṣe kùrù ẹ̀rù tó gbogbo ẹ̀ngá bá ní ìdá ẹ̀rù tó gbogbo ẹ̀ngá bá ní ìdẹ́ àmẹ́wẹ́lẹ́ àṣàmẹ́rún kí àṣàmpa ní mi ṣe má sí ní nínú àbá lẹ́nu ìní ní dúkẹ́ ẹ̀ṣẹ́ kí mú di ìní nìjẹ́ àṣekù ìgbìdẹ́ iye mi rí àìníká dọ́jọ́ kà tẹ́tà ní ọjọ́ kìlẹ̀ wúlú kàmárí àdùnnú mọ̀ nálẹ́ ní àdọ́jọ́ láti ní nílùú gbó sọ́fọ́ àbúbulẹ̀ kùmáṣọ̀ yé ni màṣáájì wọn ẹgbẹ̀rún mọ́ bẹ́ẹ̀bọ̀ tó áhó ìmáṣálẹ̀kú bẹ́ẹ̀bọ̀ tó ọjẹ̀yẹ̀ máṣálẹ̀kú bẹ́ẹ̀bọ̀ àṣọ̀gẹ̀dẹ̀ máṣálẹ̀kú tọ́hún kù máa tẹ́yìn mọ́sálásí ìbò bẹ̀lẹ̀ nà kọrùn ìbò kẹlẹ̀ àkọrù gidé hùn ojú àkíníhí ìbò a ṣáṣánẹ̀ tọ́hún máa kọ́ ọpá àmúdá ní jígbó bẹ̀lẹ̀ kí ṣánẹ̀ tọ́hún máa kú bìí

yigi bɛ tuma ji yira bɔ kɛlɛ tule la yɛlɛ ɲɔ tule yi todaba ne lɛ sɛŋ ka bɔ bila ti tɔbu ɔma ti ma nɔ gba ɔlɔ gba eki di masalasi a ka jɔ di dɛ ima nɛnu kina kpɛru kita gba de bɔ kɛlɛ ti bɔ bila ne ba tɔlɔ dɔ bi ŋa bɔ bila sani tɔbu ko sɛŋ kuma a ti tɔbu lɛ lɛ ɛnɛ yɔ dogi wa gbɛ adago. Tọ yele bo kɛlɛ k'o bila cɛ alu kete ma ti sɛnkolima mu k'o dagɔ gba k'i atsɔ imu don kpɛnɛ kɛlɛ k'a tsɔ ɛnɛ lɛ k'o dagɔ ɔdzɛdzɛ mu imu dɛnɛ meji o ma ti ma tsɔ jubi mu Abụ meji lɛ ma ya jubi olima mu wa ma ugbo kiti gbɛ kuma atsa nɛtɔ ma sɔɔbu ma sudi olumamu ma ca ne ko ye isi ka kini olumamu ko dagɔ gba mɛ tiɲɛ mi yi mɛ pa ca ne ko yeye ame mi yi lɛ mɛ pa yɔ yeye o ma si tita lɔ dɔ pa ko mɛ pa yɔ mɔ ma ca alɛ nu obi olumamu ame mi yi lɛ mɛ ko yi olumamu ɛnɛ do kina wa ma na tɛ tɔ bo na le tɔ yeye bo na le tɔ awɔ ye ya ŋɔ yɔ taba le tɛ kuma ɔ yeye pɛkɔta kuma ti ne tɛ tɔ awɔ ama ichika kini oyeye ma chane to kuhi e masalashin oda duwa balelen ami hadisi shi duwana na ki adunga kakini aboku ma do yeye ulima ishi ni pelala kama ne uyi aboki doa hui ama ngotoba ni boki doa hui ama hadisi leka wa kakini oyeye ma ti sahukun rather so should be limamu kwa kwa kwa kwa iye yorùbá kọ́ iye kéjì kùmà ń yá tíánì ẹnẹ kéjì ló gìnà wá ògbèlùmá àyà adágún lórúkọ adágún ògbèlùmá mù ẹnẹ múnẹ̀ dókè wá iná tẹ̀tọ́ yẹ̀yẹ̀ aló mana tẹ̀tọ́ yẹ̀yẹ̀ aló ọ yẹ̀yẹ̀ kọ́ ọ àwọn ìwọ̀n àti ìwọ̀n tẹ̀ aló wẹ́ẹ́ má nìkan yá tẹ̀tọ́ yẹ̀yẹ̀ aló ẹnẹ èkì dágún ògbèlùmá mù lẹ tọ́ àwọn ìwọ̀n ojú kẹ́kọ́ dágún tọ̀tọ̀ lẹ́mẹ̀ta aló àgùnmá kàkíní ọ yẹ̀yẹ̀ lè nà taki jẹun ọ yẹjẹ na muna, a ku ya dì ha yà tí masalafẹ́ gbà ìbúkà ya ọ ahú ìwòye ma ma lọ mọ́ malika kí ni ma lè ló tánù mọ́ ma dọ́ tó yóò fò dágbó láàbù mọ́hù ma tánà sọ wí ma fọ́ ahú yìí tọ́ ma ṣe alẹ́ yà nà bẹ́ẹ̀ bọ̀ àmá yẹ masalasi kó kàmá dágbé yúbi ọ̀nà yíyí ọmọ ma dá ká sọ orí ma yìí àmá wíwí sọ fún tàbí lẹ́dọ̀ mistake ma ṣe lọ́mọ́ sɔhutu bi maamu ya ca ne kuuru takuma na tɛtɛw yɛyɛ takuma na ŋɔlutɔ ahu yi wallahu ta'ala alam so amu yi ni ne lɛ du wa idɔ atil maal idɔ atil maal ɛŋo mu ne kɔ dɔ ojo maamu ti ne nige ɔkɔ ekotsi yi ɛdza ka nɛ ekotsi yi nítorí ni o gidi ɔmɔ ma nɛ ɛyin jɛun kisi kɛkari abɛ akini ɛŋo ona chawere abayoi ụkairi e buta domo ma kpe pọp domo ma kpe amado bọketi domo ma kpe ombrela domo ma kpe kalanda domo ma kpe biki domo ma kpe takada domo ma kpe recharge card domo ma kpe inigbo ka wa ụkairi ka sim card ma kpe nwa gbakwuchaka ma sim card kpewa ma recharge card kpewa lebo airtel ma gbọ́ wáyé airtel yà ló yẹ ẹ̀dú ẹ̀dúgbò tó dáálẹ̀ àmẹ́wọ̀gẹ́ni lẹ́bí ó ti ọkọ̀ ikú ti ìlọ́mù wẹ́kẹ̀ẹ́ cháwírí tákà àmẹ́wọ̀n kì máa mọ́dà kẹ́wù sí jọ torókẹ́ gbọ́kọ́ sí àlejò òhòhò tọmátìnì àbẹ̀ àfíìsù àbẹ̀ káàhẹ̀ kúnyìn ẹ̀kọ́ na kunyi onye kikọ adag vileji a eme onye kọ ma alụla ehu shehu emameji shilgagide ehu shekwa enikademi shilgele ka ere ya shekwa ka edi ekwidani oshilga ebe ka me akwidani amekoke nye oshilga ya mere ede onye gbokuma alụlu ji gbogbo ma lórí méjì lẹ́nìgìdẹ́ ìní olóhùn yìí ìníwà dúró gbogbo akẹ́wọ́jọ́ ilẹ̀ ga ìwọ́n lè dáìní ní mọ̀mọ́ ẹni èkejì kò èyí èkejì ìníwà dúró gbogbo akẹ́wọ́jọ́ ìwọ́n lè dáìní gbogbo ajé ní mọ̀mọ́ ọ̀gbọ́dá àbóyẹ ẹ́tàbà alúmọ̀gbọ̀mọ̀kwana àti dáàdì lẹ́gí yẹun rádá gbogbo yẹwà mọ́mọ́gbọ̀mọ̀ ajé mamda ọgbọ́dún pàkúṣáká ká ní márùsùkùn ọkẹ́ kó ṣe rẹ̀ ìdá àtàlùmá ẹ̀hùn dúkìdá bẹ́ẹ̀ àti ní ọkọ̀ ẹ̀kọ́ ṣe yíyọ tákà bókù yára ní ẹkùn máa ṣòkù ilé ọkọ̀ àmúnẹ̀nẹ̀ máa yá aṣọ ilẹ̀ yìí ọjọ́ tìrì tọ̀tùdálẹ̀ wà tẹ́sùn mẹ́lọ́yìn ọjọ́ gágágágá wà kú mẹ́kí ẹ̀ọ̀gẹ̀ a ní parúká pàkúṣáká tó lè ṣe éèdù ní yẹ́ ẹ̀dọ̀ wá mẹ́mú kọ̀lá ní ìdòdàṣánì bídíà ǹgá ní pẹ́rú àìhàdí nà bàbá yìí bídíà máa wà àmà bàbá ojú mọ̀ sókè tẹ́ àṣẹ yìí gbogbo bídíà wà àmọ́ àbúkà ayákọ̀ ṣe yìí ìgbékùn ayákọ̀ ṣe lẹ́wọ̀n mọ́lẹ̀ mo yá àmúnà ayákọ̀rù tó dábánilẹ́ ẹ̀ǹkà mɛwɔnyi kɔ ɔjɔ kur'ani mɛwɔnyi ɛn du kun bɛ si kur'ani ti hadisa ne bi o ŋa dunu mɛ ta kun bɛ si yi tura ne bi sallallahu alaihi wa sallama yanni daba caman o ma kidɛ ba maa n y'a kpɛru daba ka bɛ gele wuru kpɛru gbogbo tɛ ga ɔbɔ mɛ ta ye mɛ ta yanni o bɔ du maalu tun na o kita ta lijɛ na ye wala tafaraku mɛ kparu kan. واذكروا نعمة الله عليكم ما ريا وراكوجو الله جمع با إذ كنتم أعداء تدعى مجدي أنو الولا ممتتشي فألف بين قلوبكم تك الله ودمي يوهي دما imedome kulola dama yolama ibukuma akola magide maini ibolofu ausi manyi ibolofu khazraj abọ́ méjì kìrẹ́ ma ṣe nú jakubi ẹnẹ́kì pe pẹ̀lẹ́kì kọ́lọ́pẹ́ kéjì máa dé má ṣàdọ̀ wọn la ma máa ṣà jẹun dàmá àmá albaraka díni àpapà àmá alẹ́kì ni jẹun dàmá máa yọ ma ṣe ma kẹ́rẹ̀ mẹ́ ọlá ma ma ṣọ́ dàmá àdíni akámu ni dàmá yìí albaraka díni òjàkùmá nẹ́fúgbélé òjàlẹ́múdá fa alẹ́fà bẹ́ẹ̀ na aláwọ̀ ẹ̀dọ̀ mẹ́lọ́lá dàmákòmùnẹ̀ tó àsìbáàtù ń bí ní ẹmẹ́tì ìṣòwànà dákà mẹ́mẹ́ mú dọ́máyé albaraka òrà kọjú ọ̀ṣẹ́ mẹ́lọ́lẹ́ mẹ́mú dọ́máyé wà kúntùm aláṣẹfà ọ̀fúrẹ́sì mìnẹ̀ náà ìmáàlì lógún àdínà ààbọ̀kárú yíò màṣàlàṣì yọ ibá kí mú dòkúṣẹ́ kọ̀ albarka adini jẹun àárò yìí dàmá tákà jẹun dàmá àlùmí dàmá àyókèsínọ́lá àyókàírọ́lá àdíjúdọ́lá ẹnẹ̀kẹ̀ àṣọ̀gá adini kó ajọ́ àmáyọ ìmádàálẹ̀ ilẹ̀gàbádẹ́ ogun ìmá títí wọ̀kúntùm aláṣẹfà húbrẹ́tì mìnẹ̀dá amẹ́mẹ̀ta ló ti gé ní alọ́ọ̀fẹ́úná ẹgbàkùnmẹ̀dẹ́ òyàlẹ̀ alọ́ọ̀fẹ́úná mẹ̀dẹ́ fa alẹ́fà bẹ́ẹ̀ na kúrú takala ahụ edome lụla ịfa kọbekumiri ha kwụ takala ahụ meja bụ na leta ọjọọ metụna ẹ̀mà adéwùjà ẹjà kpọla mẹ́gbógóbá kúnná mẹ́mà ló tó dáàbò lẹ́bà máa ní ma adéwùjà pọ́lámá ìnùjà ma déhùn ma dékéjà gbogbo ma jà tọ́dọ̀gbọ̀ méjì àìmọ́tọ́ àgbádùn ma adéwùjà lẹ́nájà ma ka nínú

ṣeun mẹ́lẹ́ àgíní àmà táàmà ma níbà ọgẹ́lẹ̀ ẹ̀lẹ́ àká mọ́ ma dúkù máa ń yájọ́ gẹ́lẹ̀ màmá kọ̀lá ma ní amẹ́kùnmẹ̀ta máa tá mẹ́má ma mẹ́ òjà ní àwọn ma mẹ́ gbéjú bá òjà lẹ́gbà ma nígbà yá ní kọ̀lá ma yí turu àmà tákù ma níjà ma ta kọ̀lá náà mọ́ ma gbó kòkòrò gẹ́dẹ́ ẹ̀ abúlẹ̀bá mẹ́nẹ́ bíbí ma ṣe apáma ní ìyàfi gbéléhùn iná nẹ́kàtí túbá bá ní òun ṣe mú wáyò ọ́fẹ́ àtúpẹ̀ka ajọ́fẹ́ ma tó ayé èèyàn ma bó agbọ́fẹ́ tó dáre átọ́tẹ̀yìn nínú ọlùlùmọ́mù ṣe mú wáyò àbẹ̀akọ́lù ní ìdí òun ṣe mú wáyò àbẹ̀akọ́lù ọyà ṣe mú wáyò máa kọ̀lá gẹ́gẹ́ yẹn ọmọ ma gbọ́ ma. ogele oje magide ba ma enihi oya magide kuma ja liwodo gbo meji ga todo ki ma meni obuko suja uma obuko suja uma o ma oya ija kodo odo ki ma meni obuko ki ko lopo oya boka ohun lo to lopo oya be keji orin atupa ni abiyan ehun je ta ma ehun gbo yi ìgbà òkè dẹ́kùnrin ìdákìgbà ọlẹ́mú sí nèmi ohun òbúkọ ní mẹ́ẹ̀mẹ́ẹ̀ dàbídá ọyún kò kú ohun ó dùn wá wọlé éègbò màdẹ́hùn yóò òbúkọ ní oyí àbúkù màálé ẹni ó tí mẹ́ títọ́ táàdì mú ohun òbúkọ ìgbò rí òbúkọ yẹ òbúkọ òbúkọ ẹni tó yẹ àkóńgá ìṣòbò kẹun tọ ẹni kì ṣòbò kọ máa jẹgẹ ní òbòkọ ẹmẹ ìyẹyẹ ó yà bá yàlẹ ọlá ọdà òbòkọ ẹmẹ ìyẹyẹ ìlàkìyà ó máa dùn gbogbo mamọ máa yà mamọ kí ni àṣà máa pé ó ìgbà yìí tọ́ máa kó dúkìá ọmọ ó obi a na-enwe na gịnị me ṅụrụ nru amaghị ma medu gị ta oyi a igbe ya nedabighị ọma ime ta oyi ime ogele egbe ya nedabighị igbegide machini kpọla ma edegwugwu machini chini chọla ma bi ọla lọla ile emudu ya igidi ma chini jogwu kọla ma alùpùpù lẹ́lẹ̀ táwọn ma ya ìgbà gbélé lẹ́dẹ̀ ama òwúlẹ́ ya ìgbélé kogu muda awon mama ma nugule ma naji mugu gulele ma dio ma wa ka mon ma ka kini a fi baba e nu ya kena ki ayole al ma de ki je mugu ya le ta ko ma ya tengini de chenke tama ka tu ma, ma yo uya na ka tu nini uya na ni nini ka kini uya ka me kwa mi hula na aja yi e o chete uta etu jila ma ni mama gboku ya le chane ku ẹ̀nà abánẹ́yìn òun hapù ní yóò dúdú yìí má ní kíkà ìbókùnmà ní kiri àìhùn máa tọ ọgbẹ́ ẹ̀mà kíkì òyàlẹ́ èrè ọ̀dọ́ abánẹ́yìn nìkà na ọjọ́ abánẹ́yìn òyàlẹ́ já nẹ̀yìn òhúlà níkà òun hẹ́nẹ́fẹ́nẹ́ ó bá lo oko yìí àbẹ̀yàkẹ́ ní ẹnẹ́kà òun dókúnú nípa yìí ní òun kú sí oko ọmọ meko ene ka ene meji amani ke mo hala o yeleke ama gbodu kaka tugun ni isha ka tuja ne medugu ni ba be kuja ne sekoto ni ba be ki ma ki ni na yin ti ya hulu e do ma tu al jali ya oro chuma ya le ma na be aho ya mi ma yo bo

ayi yo ko ka ti yo yin aga ma ne ko ule ule ule ule ne ko ne ye ma nule dara ko e ule ye he ma na ba yo yi weli ehe weli abe ni ene ni ma duro bo be ma

toda balele o ma kini inyo ku ne gido ohi hanyi toro ike ne gido ohi hanyi kitingi hanyi ada abu man obuko kuma de un ko yi itapa meun ujale ma de ke ija ailu en kuma nga ma ju le ada ti albarka dini ki wata ku yahuda taka bo meji kuma ma mama gola ma wani adini jama chine ki salama wala ba abo meji kuma ma yahuda man adini maka da mama chine yahuda ma ama ngom da bo kuma du nyaju ja kwai ene ola obodi ma common enemy ma Allah tabaraka wa ta'ala yinihi egba kuma mu da aju laiba wa kuntum ala shafa hufrat min an-nar mẹ̀tẹ̀ta ní òtígé ní àárọ̀ fẹ̀úná fa'ankọ́dọ̀kù mìíràn ọjọ́ mdà mẹ́jà rupadiri kẹzàríkà ìbẹ́yìn lọ́hù lakum àyàtì alẹ́nàláwà ṣe hachibayana náà ya ń mẹ́yìn la'allakun tàtẹ̀lú kíyẹ́kùnmẹ́rin tọ́nà

يدعون إلى الخير كما داموا نموك الخير يوم إيه عرق الخير ذا قرى رسول الله صلى الله عليه وسلم وجهكم منكم أمت يدعون إلى الخير ثم قال الخير اتباع القرآن والسنة ينمكم عرق الخير يا هيا كدائبا إيه إيه إلي بقرآن فالسنة مكشاني بي ينمكم عرق الخير ituko jina moja kuma ya domo kuma na damu numu wiki libi qur'ani fa sunna yan kaya da ya kamuwa yau yace madamu nun kuma aka alheri maka yau eh ummatun yad'una ila alkhairi ay yad'una ila alqur'ani wa sunnah mu kuma adamu nun kuma alibi qur'ani fa sunna nabi tukwe kina moja abana le kuma domo tukwe kama baba kuma yo totolo hun ewlechi oya na nigeria e ama baba moji ìyálejí village ìyálejí epo ìyálejí state ìyálejí national àmúyẹjọ́ abánilẹ́jọ́ kò máa dáàmù lónù torí kò máa kójídé kò máa kójídé kò máa nìkẹ dáàmù lónù kò máa lè bí kùránì pàlẹ́sùnù ẹ àmúyẹjú lẹ́dú pàkúṣáká ọjà ní ìmúdójá ní nàìjíríà ẹwà ìmí èékìtì òwúyó tulè pa kó ẹ àmúyẹjú lẹ́ ohun jam'iyyatu tullab almuslimin uyeju ama gbadu amoto kuma chabakwa unku yeju madu akini alenewu madu akini muslim student society of nigeria mssn ẹgbà kuma di mssn wa abájọ yìí tọ ilẹ̀ tí ọdọ ọgbọ̀ mẹ́ta abájọ yìí ọdọ ọgbọ̀ mẹ́ta ẹgbẹ́lẹ̀ uyeju abakwa du idẹ̀tanu yeju abakpa do ya de eha gon yeju abakpa ile de ama o yeju abakpa ma kinihi ama abakpa moju kode kuma duhu kuma kawola ma enwe ojo angeju kuma chi enwe ojo ma angeju kuma chi to yeje gide kuma kunya ne kuna do akini emesese ni ohun se yorubu ya damu nomu kuma ashen alheri ya namu na yubi dene dene te ai mato secondary school makujide makunyane ẹni kì tẹ̀tẹ̀ sí sẹ́kẹ́tìrì ya abu supreme council for islamic affairs ó dùn alẹ́gúnmi ìbẹ̀lú abáyọ latif adegbite jazakallah khairan eh, latif adegbite ohun gidẹ́ ohun tí ẹni ọkàdọ́gbá tákì káàmọ́ àmọ́tọ̀ skúlẹ̀ bọ̀bọ̀ tákì kú má gbojí ayọra chichi skul ayi achụta ka alkali ka mi madini ini ni mitin ogene leduki adomon sota ma kola ma ojide ta ma achugiju abali ka adamu na umu turukuma men alheri ta mu jeju abane le ubie ma le ta ka ine gidomo ma do akini national association Uh, national council of muslim youth organization ìdánmọ̀ abánilẹ́gbẹ̀ òbílẹ̀ ìwọ́n ní ìdánmọ̀ màdúrà kí ni fomua federation of muslim women association of nigeria ìní ìdánmọ̀ màdúrà kí ni jibus jama'atu izalatul bid'a wa ikamati sunna ìní ìdánmọ̀ màdúrà kí ni irshad islamic society of nigeria àmú ìjejú ìjejú ìjejú ọdí òjòjì abánilẹ́ ma kúnyà nẹjọ ẹni táńpá ẹ̀mí ma ní myo muslim youth organization àmú ìjejú abánilẹ́ ma kúnyà nẹ torúkúnmọ́ ní kí dáàmú nùmù mẹ́dá torúká àtúkọ́ṣẹ́ àdínì ọjọ́ àyọ́gbá àmú abánilẹ́ aláwọ̀ yẹn ká àmú ọgẹ́lẹ́ ti dọ́mọ̀ àwọn lẹ́tí àníbìsọ́lá sálàmà ẹnìyí ẹnẹ dúkì mú dárúbà mọ́ ọjà tẹ́ ẹnẹ lẹ́yìn mọ́ làwọn mú dátẹ́ àtẹ̀hù náà mẹ́ṣẹ́dá ṣẹ́dá fi náà ẹmú parúkàbà mọ́ ọjà tẹ́ tẹ̀mú dárúbà mọ́ ọjà tẹ́ ehù náà ẹ̀dọ́lẹ̀ àtẹ́ náà ṣẹ́hùn kì mú dọ́ ọjà mẹ́ṣe mẹ́tù yẹjú kùmẹ̀tù mẹ́dù dọ́wọ́ náà kene ne na adago jiko la ngoma ne kasini e gba kuma ko jide ne ka domo upa ha ngola ngone yi upa huja albaraka upa huja ko ne yi mecha ne wazi ba ameno mani ki womo turu ma le ni le fatia o me mo ama oyo je tumile huja ene ka domo okpo

òun kọ́ alẹ́ ní ume oge ume ọmọ ẹnẹ́kàdọ́mọ́ kọ̀mpútà ọmọ òun arúgbó kọ̀mpútà àyà táìpù yìí òun táìpù òun ọ̀kọ̀kọ́ rẹ̀ sẹ́kìrìtì mẹ́wọ̀lá mọ̀má yà mẹ́wọ̀dù tí ọwọ́ amẹ́nọ́lá mẹ́gẹ̀ ẹni mẹ́pìtì mi kọ̀mpútà òun táìpù ìdẹ́rù ìlú ume ọmọlẹ́ isule melu onga adu moto kadane onga kameyi onga kumelu onga kumewa igbadu kumeju olu driver de ene ka do mo qur'an mu meju bayi ene ke aya ya da ene ke atuwaji da ka iye ni nugbo kojo ko laba ne gide omune ongo mo mu hodu ha iye ide ma eneki ma ọgwụ gide a. akụwa eneki amịyikoji onwe akụji m ya chibe ya n'ihu eneka adọmọ owuyo onwe uchegwu ehumeyi egbado okwumetị na ihe ahụ mee obi ituru me emechaalen ibi na ma ya mara alhamdulillah ihe gide ekinu jengị ihu ime àlùrù yẹun èyí ààyè rà mẹ́ta fún ẹgbẹ́ ọgẹ́lẹ́mẹ̀ mójúkúdé ẹnẹ́kà ìmẹ̀kùkẹ́nẹ́ ìnáṣítìlá ìnìkùkẹ́nẹ́ dúkìdéhù mẹ́jà sí ìnẹ̀nìdù máa kẹ́ ní ìrẹ́ òun sàfàní ní inúgbòkùnmẹ́wà kẹ́nẹ́kà ṣèkù inúgbòkùnmẹ́wà kẹ́nẹ́ múná ṣèkù ìnẹ̀nẹ́kà dọ́mọ ìkwéhùn ṣẹlẹ̀ ìnẹ̀nẹ́kà dọ́mọ ìkwéhùn fúkà ìnẹ̀nẹ́kà dọ́mọ ìkwéhùn ṣẹ̀gbá yà imdugo yenge yi meyu yeng imdugo mote wa meju ku moto imdugo kuma ajaya meju jaya iya mudu jawa ngonu pa ya dako ba ki ayuya ogenele ngo jo ku mejo yi mem da mu yi ku de da meche ku de ngola meyi imada ale ni mudu weke tebu me ngo ati bugile nga dini weke tebu me chi dawa nga dini we da we do yide pa mune eni ki chemdu enyu go dun eni kule kule kule ga bo hola mda ga wana tòdà alẹ́ wọ́n ìtẹ́kùn mí kú mẹ́tùn ìtúpẹ́ kọ́jà kídé hùmẹ́ kúmẹ́ kójídé àmẹ́ àmàbàkà mẹ́ kójídé sẹ́kàtì mọ́sálásí gẹ̀rẹ́ mẹ́tí ni wọ́n ti àbájọ yìí mẹ́má ìkọ̀mìtì ní ẹni mẹ́nìkejì kọ́lọ́dún mọ́sálásí ni mẹ́ni kọ̀mìtì kùmà aná kójídé ẹ̀hùn ti hàyàn máa ti wọ àbájọ yìí onúwọ́kọ́hùn ní ke mú ìbóyára ní ke wa ka dɔ gbaga kɛ rata ne kɛsi kɔlɔ lɛ ɛbu kɔlɔ lɛ yɔri yɛda awuna wa taku minkum umatin awuna yɛda awuna ila alkhairi wa ya'muruna bil ma'rufi me kanga mo ne enwe nyokumachi wa yanhauna anil munkari me na mo yubi benwe benete abuku machi kɔlɔ kidai ba wa ulaika humul muflihun abileba amasiboku magboji leyi ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات فأولئك لهم عذاب عظيم الله أكبر ولا تكونوا كالذين تفرقوا meki dabana akiboku ma mu kweru hadini manu ikperu ka oji ati akperu hadini oyo tini tan duka ti allah atini uko uko mu aki choka allah atini ki uko mu aki mu duka uwe ke achagboji e ola mu ka ke nya je na na na na na tuda mu ne kuma doga na ekpa kuchakai uwe gidege chagboji was a symbol of unity wọ́n symbol of unity yìí gẹ̀ẹ́hù má dà má tako jí mẹ́kíní kéde ẹ́kàkí ni yémi kò kàtsọ̀ rẹ̀ tsatsi la ọ̀nà yẹ́yẹ́ ní akó ẹ̀fà mọ̀ ọjà kí tí ní ẹ̀fà mọ̀ ọjà kó mẹ́tí ní ìjà automatically wọ́n kẹ̀tsá gbójú wà á yá fèlú yìí wọ́n kẹ̀tsá gbójú wà á yá fèlú tó dáhà lálá tó meki dabe na akabu kuma kparu kanu isha oja mechi oja dini mechi inegbe bodomo kenya ka gini orudu ya ne ma agbata daga ba mo ye ma ni eh ogbo icho machi na agba icho machi na agba orudu da enyi ni nche gbe ohun aluda a egbe oluda taka gbani taka eni no egba anenga me agbatila yi amelegbe ni ihe anyị daa ma hela chọmọlẹmụ ṣeun wẹ́kẹ̀ tí ìmáàmù àkẹtí ní kẹ́bọ́ kí dọ́mọ ẹ̀yà ṣe ẹ̀yà ṣàkú ní pẹ̀lú kí òkú mìíyàmù ọjà kí jẹun kí ma kí dáa tẹ̀ ní rẹ̀ kó máa nẹ̀lẹ́ gbá nìta ẹ máa igbélẹ̀ lórí nìta ọ̀nálẹ́ tá máa gbá nẹ̀ dábàlù kò káyì tó dọ̀ gbọ́dún mẹ́yìn alùpùpù ọmọṣáláṣá àlejò afẹ́ mẹ́ka mẹ́tí ọjà mẹ́tù yéjú ẹ̀hún dúkìá jẹ́wọ́ mẹ́yìí mítìnì ene dugi ka kini olimi ku kama batila ya da korwa olimi ku ka o ma batila ya da korwa we mi bedua kene mu ne mi bedua ki be ni le nyora mo je juba e wala ka mi yola da ho ko ma akoro oja ma make reference to ola une ola kataga kini ena

okwu yeju ma akọrọ ọgbọ enwone ma dị juru ụlọ okwu yeju rada enkwe neke gaji ya gini oyi ekwu maka ìyọgbó àmà tó dáa nẹ̀kì gbìtì yìí omi agọ́ àkíní àmúlò tí ogun ọmọ ìlú ọmọ ìlú ta ẹwọ́n lẹ́yẹ́ kamẹ́ tó èmè yú kọ̀rọ̀ ọ̀yà ìyàwó dàpẹ́rọ wa ní àmúdé hadini ọ̀làdúkẹ́ kàkẹ́ má ní hújà yìí yàda pẹ̀lú àbàdé àmàlùmá ẹ ọ̀lẹ́ ka ẹnkì jẹ́ mi kọ̀ ọ̀làlẹ́ tìtúrú ẹ̀gbọ́ yẹlẹ̀ gbàgbẹ́sẹ̀ náà ọmọ ìṣàbá ni ẹ̀hẹ́n ẹnkùn máa tẹ́lẹ̀ fún ma gbọ́ gbọ́ ọ̀làdí nìyẹn torí àníbi olùkọ́ kọ́ gẹ́nẹ̀ gẹ́dẹ́ ẹnkùn máa tẹ́lẹ̀ fún ma gbọ́ dẹ̀ ṣàkà ṣíṣe dọ̀ iyì fún iṣẹ́ wọ́n kẹ́mí àdìsí ń dúá takuma nyá gbọ̀ ẹ̀sẹ̀ táwọn àtìtọ̀ yẹ àdìsí ẹni mú dà fẹ́ tiẹ̀ rẹ̀ àmọ́ ẹ̀kọ́ làkújí yàda pẹ̀lú wa wàlá mekije kuma dabe ne kama ja kuma kwarun wa ikhtalafu min ba'di ma ja'ahum al-bayyinat aluma wala maru bi kabire jule amma wa ulaika bilaba lahum azabun azim azaba wujudu ma oyo ya ma ya bale يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون يوم أجوك ما دزاب ليبا تبيض وجوههم إجوا من يبوشيه يعشي وتسود وجوههم إجوا من يبوشيه يعشي فأما الذين سودت وجوههم ألا بوك يجوا ما أكفرتم بعد إيمانكم ọ̀la kò máa kàn án màtí ni àmẹ́bá mẹ́kọ̀ pọ́ọ̀lọ́ ọjọ́ mẹ́kọ̀ pọ́ọ̀lọ́ ọjọ́ ọ̀gbìn kò mẹ́tẹ̀tẹ̀ di ìmánì tó dáálẹ̀ fàdúkùl àdáàbà mẹ́yìn ajá àdáàbà ọjọ́ ìjọmá bìmà kúntùn tẹ̀fùrù torúkùmẹ̀tì káàkiri pọ̀ ọjọ́ tàbí jẹjẹ màtí hùwà. وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون وأما الذين ابيضت وجوههم الأبوك يما سيهو رَحْمَةِ اللَّهِ الله إيكو يجمو ميوجو هم فيها خالدون ومن أبيلا يجوين يلجبوك يجمع سيهو ده toro ọlọ́gẹ́nẹ́lẹ́ aláwọ̀ tàbárakọ̀ tààlá síkàwà èyí yẹni eju eyo amune sepẹrọ la anya ohun yà á nyà ẹnikẹ́ni yáàkẹ́ kó wa wùjúhùn yóò ma ibi ẹwọ̀n yàágò ẹwọ̀n sí bẹ́ àbílẹ̀ yà yẹ́ sí ìyọ̀mẹ́ tàbárakà wata aláìní wùjúhùn yóò ma ibi náà eji abụka ti yi ụfani ila rabbi ha na zira kama meju kuru huluma ma na agu wa wujuhi yawma idhin basira eji abụka adomo idudu kpanya ya ce yi eji eh, ma ce lo ije dudu ta zunnu abilace makpoli ma jali an yi fa'ala biha fakira agini ma ya ka ma ayyana bibi bi ma'ana ma nya chadari ma ba amene yorote ajenga to emi abajo yi allah tabaraka wa taala menga amun wala miji makunwa aboka chaboke juma tihu aboka chaboke juma tidudu abe amene beke juma tidudu to amachi una makamalo aboki juma shehu a masha yana malo tilka ayatullah tilka ayatullah ina tuzurka alaika bil haqq wa ma yulidu zulman lil alamin tilka ayatullah amole me gbogide ama ya ojo de ama ya ojo allah de natluha alayka bil haqq òun àgbáwọ́ àníbi gbọ́ ojú ọ̀pọ̀pá yìí wàmàláhù yorí lòdùnmà aláhù tábà níbi aláṣí lèláàlèmí nà ábò dúníà lọ wàlèláàrí máa fi sàmà tí wọ́n máa fi lọ́rùn wà ilẹ̀wọ̀ máa fi sàmà tí wọ́n máa fi lọ́rùn وإلى الله ترجع الأمور وقد الأمر يا ودا ذكر بوجود كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون كنتم خير أمة أما قداء ما يتمال أمة يوم ملك لباكو شكا أخرجت للناس في أمال أمة كما تتاكدوا غامونه وأمين يتولي تأمرون بالمعروف أما قداء ما يهمون يتكما شنين أما الأمة قداء شاشي وازي أمي بني إسرائيل أما شاشي وازي وجاني إيمانون machachi wazi kuma akune mendu no daga kolo jonga mone ba echa gbon ene ki chaka menwe nyo amone chaka jog mama jin owe mudon ene ki ene ki ma ene ki achaka mene biene amone ma achaka nishin owe wa don ma chaka ma chaka rabo ten owe mudon mali mitala le mai abi ale chomo ka dikile ni chino imda chwazi ewo mda chwazi ogele ga mebe Israel ade oji ma wa ha ha chinide we oge nwa ogbo ka mụ na chiwazi takwa chiwazi ha ya ma chinide jure na allah tabaraka wa ta'ala ni ma chule ji oja ne ma olo le bidu ma mo bibio ye jutule ba chi ka ma ba pa ka me mali mi bani israila luina ladina kafaru min bani israila على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يعملون Allah tabaraka wa ta'ala ni mama na ngami bani Israila ama kafiri huma mama na uma lalo anibi Dauda maona mauma lalo anibi Isa tudu amaba macha macha kiwazi enge bene kumacho ujane mama chaka maani weji benu kama ewe kwa macho waji bibele anabi sallallahu alaihi wasallama yani hi ili ko yochu ngiba oyocha maluma bobono e amili ko yochu mu e umelu ngoje chimumwi e umelu ya koje chimumwi hadithi kidai isnadun shi isnadun eh, isnadun shoma malangishi hasanun isnadi ń tsọ mẹmẹlẹ ní ina mẹ́wọ́n mẹ́lú wọn yóò sinú wù yìí ẹ máa tún un àmẹ́ àtìngá níbi òmùnà e dùn gbà mẹ́wọ́n mẹ́lú lẹ dẹ́ta àyìn ní àmẹ́wọ́n mẹ́lú lẹ ìjòrò dùn sí kàkí níhi ma ṣàtìkù ń parí òkú eru tẹ́ ẹ̀dọ̀ àmẹ́ náà làwọn arziki arziki lai gaba da yamma dunga nibi kim dunga no kotuli amma ga dile amma ga dile don ogala ide un ida da kar bojo ye jangi le wanga tini er wasu mitu ahmad amma ma on mo de un ki ahmad eh ma ki ahmadu bi ma'ana ene ki adu bi de tuli ba ku chaka de to ma da ki ahmad wa ju'ila turabu li tuhura yeni anne mamdu shefemu gabade anne waju ilat ummati khairal umam ama lumi mu ba me an to bana mal umma ke babo tafarrada bi ahmad min hadha alwajh isnaduhu hasan ubilage ngona hadith mun ke an ko la felela atule awa gide hadith sayyidina abubakar siddiq radiyallahu ta'ala anhu fi hadith imam ahmad bitili na'am bayanihi annabi sallallahu alaihi wasallam shi kake uzitu 70 alfan yadkhuluna aljanna bighayri hisab ini ma tumile amal umme umba unu dubo gomete wa hamela ya ta aljanna mu masu mushiliani amal umma ya nabi wa kidai unu dubo gomete wa ya aljanna ma ti ma wujuhum kal qamari laylatal laylatal yẹni ń dúmọ̀ báyà fáànì dábẹ́ni àkíníhí kóòtù ẹgbàkóòtù akọ́rù méjì kòlóbùhùn alákọ́lùbẹ̀rọ̀ jù ní wáhìdì ẹ̀dọ̀má ìmáni ẹ̀dọ̀má dábẹ́ni àkíní alùkí ìmáni akọ́ ẹ̀dọ̀ ẹ̀nẹ́kà yìí ọ̀gẹ́nìlẹ́ni ìmáni ọ̀gbọ́ dúmọ̀ kàkùsàkáadẹ́ yẹni alùkọ́jọ́ ọ̀làkẹ́dẹ́ ìkàmù kọ́sẹ̀sẹ̀ tọ̀rọ̀ bí takùnkàkọ́jọ́ ẹ̀ bùtọ́mù dálẹ́lẹ́ta fọ̀zádẹ́ni ọjọ́ ẹ̀wọ̀n bùtọ́mù kàkíní máa kúlẹ̀ wáhìdì 70 alfan tɔ odubɔ gɔmɛ tɛ wa lɛ ama wɔn dàbí ŋɔ wo multiply by odubɔ gɔmɛ tɛ wa mɛ odubɔ gɔmɛ tɛ wa ɛga odubɔ that is seventy thousand times seventy thousand kò yà máa lò ó ma àmà ló tàbí jẹ màmá nù sí ilé ẹ ṣe má ní. allah akbar yẹni fọ́rọ̀ àìtù yẹni òun ẹ́ lé kàkí ní annazalika alkohol ka nabi ce gidai ba kamunin nan nan nan ya wuta aljanna sai na bakar akola da ko kola abubakar abubakar radiyallahu ta'ala anhu yani fara'aitu anna zalika atin ala ahli alqura inu ngalika kini eli le ko yo se ba abe hewe le be hewe hewe hewe le ba amela anya ju pelu yile o wa musibun min hafati albawadi abu village cho pe hima ope ogwekwe ima ama adabata ihe ile alie ala hapụ maka mụ na ewu vileji chọ ogwe ewu ma ama adabata ihu yo inna lillahi wa inna ilaihi raji'un ka yoi aka ya ngodola e adeju gogogo ola ka ya ọmọ yẹn láàdì nọ bẹ kí e e, e a ti ihe kólé ó nẹ̀gbọ́ èkó èmi ìyàkí máa lẹ̀ inára ò ní náà kẹba ìyàgbá ní àwọn obìnrin hàn mú ẹ máa mẹ́gbí ṣe ní ìwọ́n lóde yé hù èmi náà ana nẹ̀ ó yá náà pa ó yá èmi ana nẹ̀ á èmi ìnáyọ́ èyí ngo olima ka ngo la da keleke eleke area ole jamu ne kiu ngo la da ka amra ge he eh, eh, to ngo le gbonyo bo wo da gina ma ge chamaria ona bo te gule ge u o te gu matu ne matala ki ugo ka ma ge chamaria akoti we e bo na ki u kama ke anaria ene ruke yukunu tudenga ma ngama tama na nya chi domo Ojo ke akwa mani gbona oya newa ena jijo ni mamu ya togba wo madom gi ya do kuno obi do ha ngabo ni madom gi ya do kuno obi do ha ngbo me la me ngaba ni ledu village ngeli village le ngeli o ne gidasho ka to qur'ani ki agbe qur'ani qur'ani je gbo eyan ma bukuru yi ya ju koku ene ki ju koku ara le ti qur'ani pa dashi qur'ani

ma dimande enwe kuna enyi lilijali une dugo kije ma moto jipu la mamdu ma unyi la mamdu mara ma kaadị 100 naira ma sedi ngum yi ma ni ni tabale ma ti ume abagini eco blitini yego ma ta 200 abaki 250 wọn ne kele la na loku ka wọn otu otu yi wọn ŋa na do kura ɛrɛ ŋui ɛrɛ ŋa tutɔ itakpa mɛ tse bɔ yɔki ayɔ kɔmi wọn tse tsi wa ta la li iwe wɔ la iwe paati ni iwe ya la li yi ye li kure kure yi mɛ iko yi mɛ abe asɛti ka la ŋu asɛti kuma la ŋu asɛti two thousand naira ọkà iye tánì ẹni ọ̀nẹ̀kẹ̀lẹ̀ òun lè yọ́gá tánì yọ́nà ẹ̀wọ̀n wọ̀ wà ọ̀nẹ̀kẹ̀lẹ̀ òmúnẹ̀dú ti jẹ́ bọ́ọ̀ ìwọ̀n tọ́gbà ọ̀nẹ̀kẹ̀lẹ̀ òmúnẹ̀dú ẹni òmúnẹ̀dú kì ní yọ́nà ẹ̀wọ̀n wọ̀ wà igọ̀ tí skulu kì í yà mẹ́wùdú skulu mẹ́wùdú skulu yẹrẹ ń wẹ̀ ẹ̀dà jẹ́yẹrẹ ẹgbà skulu wa dákí mọ́la àti alìbókẹ̀lẹ̀ alì skulu

agboji agwụ agụmama gwoji agwụ agụmama akpụ na odu agụmama chee ọrọka amama chee iwa ji anamata gịnị ma ọbịa ọbịla ejijọ ajakalije na alụji nwa apịo sena abakar ya ni oji ile alije na ala ha leba abịa ihu iwe ile ọjọ ga a aka ma taa makula kowoyo todu egba kuma doju kwale ba amacha ci ase na ba nelen makula kowo makula kwa dini ma aka be kuma jibile ji gbogbore mo ke gbogbore mo ana gbo ne tele ti no ya kina mama kina ma ju pa gboro gbogboro omo ya gbogbogbogbogbogbo be ba mo ade doju be ju gbogboro mo le da eno genele tama kinihi maye masalaci kuma akwala masalaci ya doda ya masalaci ene tugbe ji achu waye mi ene da me waye eleba iye no ge ga ma gbo ene ji adulu tun yibe shuguru kun agwo ma ja doda waye ni kuma ci waye kuma kuma ci sen na bakari ni village boku ma nya ala ha aljena ya ala ha kuma na aloiba boku ma ali bi ni yo gwe ma ci oye ka ka yo ka de kuma àjọ gbogbo rédíò dẹ́ àní rédíò station kà gbọ́ èmi ọ̀chá yà ẹ́ amàṣàkà mú tẹ́fẹ̀mù àmàrú tẹ́fẹ̀mù ìtàkà ní kí gbọ́dá àmàrú tẹ́fẹ̀mù lẹ́ èrè àwọn ẹ̀nà adúlé tọ́ọ̀kà ẹ̀nà tíìpù tọ́ èmi ẹ̀nà adútó lùrù ẹ̀dùkẹ́yìn parọ́ là ní tákẹ́ gbọ́ ọbàtà ọbàtà ẹ̀lẹ́ tíìpù ìwà abáyọ wá àti parúkà yọ yìí ẹ̀dùjá ní kaduna abáyọ yìí dùjá ní sokoto abáyọ yìí dùjá ní ọjà ní kánò àbájọ yìí àmìrídìí station ẹ alíjìká déhùn àbájọ ìwọ àjíjá lù wè má jàkà ní àgbò kì tẹ̀fìrì kẹ wà gbọ́ àjò ìrè yìí ti ayé ẹ̀rẹ̀ wò station tó kẹfìtọ́ tẹ̀fìrì nẹ̀gbọ́ àmà lè dárọ kọ́hùn àbẹ̀kí tẹlẹfíṣọ̀n ìyá gbogbo àwọn ẹgbò amúnẹ̀ àmàna dárọ kọ́hùn marọ́ká máa pàkúmá tiwáyé rédíò marọ́ká máa pàkúmá waji ne jonga mo ne jagbo ala hala atake ne du no bleji dokolo jagbo azi ne ko waji talule ma tako mi kano ami radio private radio station ki kuma ne kano tako mi umu wa manya ba yo o ya ni ko ge mi onu ngane private radio station ka ne mi onu ane e ka ka ne gbo ki mi o ya

dé àlejò máa ṣẹ́tẹ́ wù a máa pa àwọn ṣẹ́tẹ́ wù àlejò imagine àmọ́ ńlá pẹ̀lú bí ẹ̀sì village ṣe nánà àmá mọ́ ní àágùnkà kí ni àmọ́ tìlù pàkóṣáká tó dábá ní lẹ́sẹ̀ ní abákàrí ẹ̀ nìyí àlìyé náà làálẹ́bà kùmà ń yá káàmù ní dábà tó ilé àbó village bá àmà ń yá nyátìlẹ̀ amma a duhe waje a ji a ah, ti bo village na shi oyin ya ka da abu we ko ya kuma da ba tar jilale to dale kuntum khayra ummatin amaita mo ya yo memelatuli ukhrijat lin nas ma kuma do ngamre ta'muruna bil ma'ruf amagda fa muni tukuma cenge nyoyi wa tanhauna 'anil munkari amanuka turuka mun kira bene benete wa billah amadukedo no ko walau amana ahlul kitabi ima ta kakini abuk martaka da ma kuma di imani ba lakana khairan lahum ima ngonyo mata bali hadisi duka ya kunini yake no lafiya tulihun kwa kushaka yele taka ya ya da ta annabi sallallahu alaihi wasallama ibi hadisi abdullah ibn mas'ud yani ha annabi sallallahu alaihi wasallama ya kola oyi na kuma anya kama al'umma mu daba tal janare yenu ule anibi ka ama anibi kuma ko ngunu ki ki ki ki ki ki ki ki hadithi kidai a ah, amado muhammad bin abdul wahab duwa fi litafi umado akini kitabu tauhid yeni ma kama ama anibi mu pa kucha ka bi ummemiha uridat alayya al-anbiya laylata bi ummemiha yeni odu ngini ba makama al'umma duma ko mama aluma le duk ma ko ngumui ba ama kwa ma nibi ma ma ko ngumui ama kwa ma nibi ma inu ngela nibi ka ungela nibi ka amoja kuma kuma liboche ne meta ma sei waji duki acho ya no yo ene meta gwala ngi bu meta le hun kwa ma da ojo na yi wan nabiyyu wa ma'ahu al-isaba anibika inanibika domo òun náà mọ ọjà ọjà ń gbéjú ìní màdé wẹ wọn nàbí wọn máa hùn náfà àníbi káwá òun náà mọ ọjà àbọjẹ òṣèbù ìní wọn nàbí ìwé lẹsà máa hùn ahàdùn àníbi dá ọjọ náà ọrùn mìdá ẹni ló dédú bìí hùn wọn ina anabi musa ya wale gungu apa anabi musa ya wale gungu takun alio amal umak madekun mace nana tabali ojanche ojanche wiwi kwa mbeni israel ki alim ayatun to tabali ga ehe abi egbe fa ajabuni ayatun to ga abi gede egbe olulum to ga ka abubude ki nga medo ngo ga bi o ma ye musa dele

goma ko yali bani de fa idha dirabu qad sudda bi wujuhi rijal eju amu ne olola olola ngalike adirab eh ngagi dirab qad sudda bihi eh, wujuhi rijal ngalika kini eju amu ne olola olola ngalilie ngema bakwande leta ngam kuyele ame onye gọmọ fọ izal ufuku kọrị sụda bi ojú nìrìjà ó yá lè pa nẹ̀kẹ̀ dí ọmọ kò ijú àmúnẹ̀ bí ma na òun dékè gàmúnẹ̀ kwátẹ gbogbo àbọ̀gá nẹ̀ ba òun wọ́n dàbí lé ọgbà gẹ̀ ní àlóbì gẹ̀ ní àlẹ́ àtẹ nílẹ̀ ọ̀gá dẹ̀ ẹnkù máa lè ṣàmà ọmọ àwọn alẹ́ ọlọ́lá yìí nga gini bóyá dàbẹ́ àkàmà lùmọ̀ àwọn ẹ̀dọ́

tako ye kan wa kini amal umme kideba ka gbajo ka kuma wata yana mata patanu o ye kan wa inna ma haula 70 alfan yadkhulul jannata bighayri hisab ango nyango ka bomu ne manye onu dubo go mete wa akuma nyo kuma daba tal janna ki manu ci liya ci bilen alhala hanga kebel daba tal janna yin annabi sallallahu alaihi wasallam ayni fidakum abi wa ummi in istatatum an takunu min as-70 fa'alu megba na agbakọbume ame amisa ha bimi seun kini alukume ala abe ẹun ní kéṣe kùmẹ́ dé bá fọkúnù mi lè dúrà mẹ́ yúdẹ̀ pa abẹ́kùmà dọ́ọ̀jẹ̀yẹ ìbílẹ̀ mẹ́dẹ́hùmá mẹ máa ní kéde ìbílẹ̀ mẹ́dẹ́ abẹ́kùmà dábẹ́nà aká àkúgbà pàánà yìí mẹ́ máa ní kéde ìlẹ̀ mẹ́ àdé àbí bayna alqadim sallallahu alaihi wasallam wala gidaika taka sahaba nabi sallallahu alaihi wasallam aka on kwane ni ka anabi ojo agba adwa na chi mu bi ko yogi ulu wa ka dewo maki udu allah li an yaj'alani minhu shadwa ko yogi ulu wa ka dewo ma ay min 70 pe ni obe odu bogo mete wale ko yogi mo bi do dewo ma yani anabi adu mo ya ten ojo sahabi mi gidaika ma do ka kini ku kashetu o mi soni ojo ya mu dewo ma ma

ṣàdùn àmì kọjọ́ kí mọ̀mí tí ó máa níbi ẹni kọ́dí sẹ̀bẹ́kọ́ kàbí ha òkàṣà ẹni kò máa dá òkàṣà ìmọ̀ọ̀gbádà aláàgbọ́rọ̀ ṣẹ́nkà agíní aṣàdùn agíní ayẹ ọgọ́dọ̀ àmọ̀dẹ̀bí ẹni láàkún ń gbà tínà rẹ̀ tó tó dálẹ̀ wé ẹni gìdẹ́ ثم تحدثنا فقلنا لمن

alukuma gbe hadisi wa le fi kitabu tawhid so yoji dam eh ama ola le bi tin hadisi gidi aka de eh message ma so kitin ji isnad ma na de da ngola ma alikum ola gide ma jaro ma ki ibogo idomo amanya aljana firina ibogo ile amanya aljana la ale ola kwata ni bi ani bi enihi humul ladhina la yaktawun shan mai tini ma boki shi na yau mema abele ma dogukunan idogukuna e ma do idogukuna gide ma do akini alikitiwa una ni ke ma dugo ne yu ugbo ga ma dunwo ne yi ugbo ga le ma dunwo ne una ma dugo ju e ma duna lole hala hala duna lole hala hala hala hala una le ma lole hala hala yin to takma yin una le yoga e pa macha dugu abane le o wule kuma du kuna le yani abele macha dugu ogene le ama du ni ma ba ona kuma dugu kwa una le le ni ni abajo yi e ya spiti ma dugu kuna yi ma ji ju gwede du kuna dan e da gnu zo ga kwa una ma me ndu ma yo le ma na de le kuro le nki ma do akin x-ray yi x-ray ma ma ti gre ba shenkun na cha la hangi kinu oge ma mi mugu ma ci x-ray ni ba ma da take ci x-ray to do is very dangerous eh inyo inyo mi sel angola ya kwa mi sel angola one to da le ba ki necessary tabali ma ma ki mu do chuchu tabali meta ma ye nya ci x-ray ma du kuru amana du kuru angole ya na du ya du to le horele ya du to wuwe ona kade wala yastarikun abele ama maka maka kuma rugu muman abe akini kuma ma donu ma kuma chadwa nguma abele ma chini mali mali lulu inya gba wala yatatayarun ama nu kejuno ka kini ukolewe abekewe ka kumali niki bona nyenyo man abekini ki chete dene man ọkọ ka aga gị ni ajụ n'obele ajọ n'ekele nkwụ n'obele dị inyon nkwụ n'ekele dị inyon were kọme wa kụtụ lime were were lime ugbo ọla ka me ịbịa akwụrụ me ọbala ka akale ma dọkị tọtọ yi te ya menwe idu kuma ma akọla mkpakwụcha ka e bie na ịdaka n'ibi gị na wani yi ke ni ni ma ni ni ogwu ịgba iji haramu i onye chọga ya n'ike nya ogwe ogwe egbe ogwegwu jekọ abịa gị n'ihe ogwe n'egwu ekwu ma amị abịa gị n'iru kụ ya ma adọ nnụnụ oji kwụ machi tọmachi anabi sallallahu alaihi wasallam ayi nihi la ba'sa bi ruqa ma lam yakun fihi shak yani ogwu du kuma ramu ne ki ma ku kola ise bo ma de ogwu le kuma rain ki chulu ise bo ma de ogwu le kuma dungu ne abeka do adu kuma shimu ne kìjòlè ìṣẹ́bọ mádọ́n ẹni ìbìnrin yìí dúó kì múdà nùkọ́lá ìṣẹ́bọ ihò àbákí nìṣòlò ìṣẹ́bọ ihò ẹni haramu ṣe wà aláàrábìhìm àbílẹ̀bá yẹtawakẹlún ọjọ́ ọdún ma gbòlónú àbíyẹ ogénilẹ́ ohun máa dàlẹ́ náà yà àlàálẹ̀ ohun máa dùnú ma olóògbé wa wà lùkàjí hùn ma tọ́ ẹni hì kó yá ayagidẹ́yìn hmm.

tako na anya chi ẹ̀kìrì lẹ́fìtì ìjẹ yìí máa dógún mú má yà á nyùmá ìjù fi amẹ́wọ́n gẹ́nẹ́lẹ́ ogun ọ̀rọ̀ gẹ́nẹ́lẹ́ dúpà kó ṣáká anípùsọ́lá sọ́lá máa ní àbẹ́lẹ́bà máa ṣàgbogbo ọ̀gẹ́lẹ́ ṣàkàtí ṣọ́ dídọ́ ọ́nà yìí ama a mai wile rufa kusa kaya ke haramu ya ce ni anibi a ngoyan kono ji akini cewa ka echo ga dole kuma da wani jiye kuma ma chadu hawe abe akini yegi so wuye mu yitu ga kaiba lokenya ba yani inno gado ma anzalallahu da'un illa anzala ma'hu dawa yeno gado ko yodo rogo ba mu gundu le bodo dale tadawu ya ibadallah men yati ame goga ameku shama dojo jengu go gaiti ni ibenen amen ngi ajini ki kawa mi jakini aboku manyanya aljena leba aboki imani ma chi imani ajugugu amale ma adda aljanna ya ala alamu ma aboki imani ma chi imani ya ajugugu emo gene ko senna abakar so gai e bakai kanibi e. sallallahu alaihi wasallam akar boki akinihi wenya bu wenya eji eh, sanibin sahabi keji unka wakarabo

ya kun ki don ene ko amma ni bi mu da ya kore jiwa kana bu imani ajigogo ungache ungache bebo hii e ama ba kwa na bebo madale ele tia mkristo na bebo madale bebo ya ti ugushe bebo ugushe ko bebo wadi dale da ele ko bebo ene ka domo un bolen ti apo ugushe ko dun oga un duki ya do ya ti ogale ade un ina bɛ bɔ kuma den hali ko waati maa mɛ n tegini tɔ na ma a deju ma a ko tegini yɛlɛ mun ka kini a ti ka kini a mɛ wolo bɔ ko de jaka n'a ti o y'a dɔw tɔ ɛ i y'a tɔ e kɔjɔ o tɔ y'a kɔrɔ ti o bɛɛ y'a ta kuwa yɔ kelen b'a jimu mi bali jɛna a la ha dɔ mɔ a ma lu ma ne bi a ma tu yi lengu yi o do ami hadi na mi hadi e ti kuma ko jɔ ye mi gɛrɛ hadi ti ka ti le gudu yi iyɔ mɛmɛ lɛ ŋu hadi ti ka ti le gudu yɛlɛ ti musu ne di imaamu ahamɛdi ŋa gba dɔ mɔ.

alakun ehuma ina ko kuma ji imani wa aktarhum alfasiqun amma wujilma shamene fabe aya 110 in suratu ali imran kuma ngali kadini aya 110 subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم ارحمنا بالقرآن واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته وآن عليه وأطراف النهار واجعله لنا حجة يا رب